tòun o òun ò ní sọtánà ibi ní asọ̀hún tàbí òun ò ní ní àdìsọ́kàn eléyìí tánẹ́bì ní á níhun kò tọ́ fún ọ tí o bá jẹ́ onígbàgbọ́ òdodo wà máa ń sí ilẹ̀ àwárọ̀ súlàwù ẹnikẹ́ni tó wá yapa àlọ́ọ̀hún ẹnikẹ́ni tó tún yapa òjíṣẹ́ rẹ̀ fàkọ́dídọ́là dọ̀láàlà mùbínà ó kúkú ti sọnù ní ìsọnù ìṣìnà tó yanjú ìṣìnà rẹ̀ ó hàn kedere pé ah lágbága ti ṣìnà ọlọ́run ló ń tẹ̀lé kò tẹ̀lé ojúṣe rẹ̀ ó ti ṣìnà àwọn méjèèjì ló tẹ̀lé àwọn méjèèjì ló máa tẹ̀lé. ọlọ́run tó rán òjíṣẹ́ rẹ̀ ńṣẹ́ ní ń kó mára rẹ̀ báyìí wípé kò tọ́ fún múmi nìkan lákọ tàbí lábo kí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ wọ́n bọ́lá wọn bá ṣe kó ànábì mọ́ra ẹni tí wọ́n sọ pé ò ní lù ọ̀rọ̀ ẹ̀nu o wọ́n bọ́lá wọn bá ṣe kó mọ́ra <laughs> ọlọ́run ní kò tọ́ fún ọ kọlọ́hún Allah àti òjíṣẹ́ rẹ̀ Muhammad kí wọ́n ní báyìí lọ́rọ̀ rí kó o ní òrí bẹ́ẹ̀ tọ́ ọ bá jó ń gbàgbọ́ òdodo kọ̀tọ̀ fún ọ tọ́ ọ bá sì wá ṣe bẹ́ẹ̀ o ti yapa Ọlọ́run o ti yapa òjíṣẹ́ ìyapa rẹ ìṣìnà rẹ kò wá rújú olùṣìnà ni ọ́ tó fojú hàn pẹ̀lú bó o ti sọ pé Quran nìkan ló fẹ́ máa lo o ti ṣìnà ìṣìnà rẹ o kó wá rúwa lójú mọ́ kò rúwa lójú. suratul azab aya thirty six nìyẹn nínú suratul ali imran aya thirty one Allah subhanahu wa ta'ala kó tún sọ pé kúl ànábì sọ in kuntum tuhibbuna Allah tẹ́yìn wọ̀nyí tẹ́ ẹ bá lẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run tẹ́lẹ̀ fẹ́ràn àlọ́ fattabi'uni èmi ni ẹ tẹ̀lé tọ́ ọba ní ìwọ onífẹ́ ọlọ́run onífẹ́ ọlọ́run onífẹ́ ọlọ́run ọgbọ́n ọlọ́run gbọ́ ànẹ́bì lọ́ọ́ tẹ̀lé tọ́ ti wá tẹ̀lé ànẹ́bì yóò bíbòkú mu lọ aláwọ̀ wà nífẹ̀ẹ́ yín wàyẹ fírúlàkùn zonúbàkùn ó sì máa fi orí jìyìn ọ máa forí àwọn ẹ̀ṣẹ̀ yìí jì nítorí pé ó tẹ̀lé ànábì súnà ó tẹ̀lé àdìsí wallahu ghafurur rahim òun ni aláforíjì òun náà sì ni àṣàkẹ́ yóò ọwọ́ àwa tá a bá yóò ṣàwà kẹ́ lọ́tọ̀ ni tẹ́ ẹ lẹ́ẹ̀ni ọwọ́ á ní òsínú kùránì pé kátìlá nàbì gbogbo ayé àyè ńkọ́ gbọ́dọ̀ fẹ́ gbé sí. wàmí ní ààbìhí alhadith annabawiya mataati bákan náà nínú àwọn àdíìsì ànẹ́bì gan fúnra rẹ̀ àrí tí ń bọ̀ yìí atúnrikà ń bẹ́ẹ̀. an ìrìbáàdì bónú láti ọ̀dọ̀ ìrìbáàdì ọmọ sáárì radiyallahu anhu kọ́ọ̀lá ó sọ pé salla lana rasulullahi sallallahu alayhi wa sallam alfajir òjíṣẹ́ Allah ó kírun àsùnbà fún wa thumma lẹ́yìn náà akibala alayna ó wá dojúkọ wa fáwọn àádọ́ náà ó sì bá wa ṣe wáàsì. Si ó sì wá sí fún wa mọ mọ̀ọ́ìlọ́tàn balẹ̀ ìgọ̀ wá sí náà lágbára gan o wá sí tánà ibi sí yẹn ó ní agbára ó dé ògóńgó zarafat láha àlè àyùnú tó bẹ́ẹ̀ gẹ̀tọ́ gá sí pé àwọn ẹyinjú wọ́n sì ń gami lójú pòròpòrò nígbà tí wọ́n gbọ́ ọ̀tún lágbára lẹ́nu ògìṣẹ́ ọlọ́run ojú ń gba mi. wàwájìláti mímíhá alikulubu àwọn ọkàn wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbọ̀n bí ìgbà tí òtútù bá mú wa látara wáàsí ńlá náà tí ànábì ṣe fún àwọn èèyàn kúnlínà àwọn kọ́ọ̀lù a sọ pé tàbí àwọn tó wà ń dòkó wọ́n sọ pé ya Rasulullah òjíṣẹ́ àlọ́ ka anna hadhihi mọ̀ọ́ìzọ́tù mọ̀wádìrín ó dàbí ẹni pé wáàsí olùdágbére lélẹ́yìí o ọ̀rọ̀ eléyìí lágbára pọ̀ o ó fẹ́ jọ bí ẹni pé òun dọ́gbọ́n dágbére fún wa pé àsìkò ẹ ti ń súnmọ́ o o ti ń bá wa sọ̀rọ̀ tó gọ́ mẹ́ta o ṣùgbọ́n ìtọ́ wa ṣe eléyìí lágbára o làwọn èèyàn ń sunkún yìí o lẹ́rù ń ba àwọn èèyàn yìí o. fàásínà tọ́ba wa rí bẹ́ẹ̀ wípé àsìkò tó o fẹ́ kú o ti ń súnmọ́ pàwá láṣẹ tá a máa ṣe tó o bá kú láyé pàwá láṣẹ tá a ṣe tó o bá kúrò láyé tán. kọ́ọ̀la ọwọ́ a sọ pé usikum bi taqwallah mọ̀ ń pa yín ìbẹ̀rù Allah ẹ rẹ̀ wàsámù ìwàtọ́ a kẹ́ẹ̀sì máa gbọ́ọ̀rọ̀ sí àwọn aláṣẹ lẹ́nu wàtọ́ a kẹ́ẹ̀sì máa tẹ̀lé àṣẹ wọn wàyí nǹkan na abudan habashiya kódà kó já sí pé ẹrú kan láti ilẹ̀ Ethiopia ló láǹfààní láti padà di ọba lẹ́yìn lórí ó wà lóko ẹrú tẹ́lẹ̀ ó wá kú òlóko ẹrú aláwọ̀ tó wá fún níjọba ṣe lórí yín ẹ gbọ́rọ̀ ẹ má sọ pé àá ṣe bá a mọ ìgbà tó wà lóko ẹrú ọwọ́ di pẹ́sidẹ́ǹtì lé wa lórí báyìí ọwọ́ ní ká máa tẹ̀lé àṣẹ rẹ ìwọ tó ga sí pé nípìnlẹ̀ ẹrú ni ọ́ ìbáà jẹ́ ẹrú nípìnlẹ̀ kó jẹ́ ẹrú nípìnlẹ̀ ọ̀rọ̀ ẹ ti kúrò lọ́rọ̀ kùlẹ̀ báyìí ipò tó wà ní àsìkò yẹn òun ni kó ti di ọ̀gá yín ó ti di aṣáájú yín ẹ gbọ́dọ̀ tẹ̀lé ní o fàyínàhù nítorí pé dájúdájú mọ̀nyá ìṣmínkùn ẹni tí ó bá tún ń sẹ̀mí nínú yín lẹ́yìn tẹ́mi bá ti kúrò láyé ìyárọ̀ báàdì ìkìtìlá pàǹkẹ́fì rọ̀ wọ́n máa rí oríṣiríṣi ìyapa òótọ́ máa pọ̀ gan ni o àwọn èèyàn máa yapa gan ni o oríṣiríṣi lẹ́ẹ̀ máa rí o ntọ́kálukú ọmọ ẹsẹ̀ ọmọ sọ̀tọ̀ọ̀tọ̀ o lẹ́yìn ikú mi tí ntọ́ máa ṣẹlẹ̀ ni mo ń sọ fún yín yẹn o fa aleikum bi sunnati fa aleikum bi sunnati nítorí náà sunna mi dọwọ́ yín kí n sunna hadisi rẹ̀. synonyms ni sunna àti hadith ọ̀rọ̀ tó túmọ̀ ara wọn ni méjèèjì kẹlìmọ̀tání mùtàrọ̀dìfàtáàní ọ̀rọ̀ méjì tó ga sí pé ẹgbẹ́ ni wọ́n. súnà mi ni ká ẹ lo ẹ̀ńtọ́lọ́rán sí wa ọba wa sọ̀rọ̀ pé tóun bá ti kú ò láyé súnà òun ni ká máa lò wasunnata wasunnati alikulafai arọṣidi kẹẹtù máa lo súnà àwọn àrólé arọṣidi àwọn olóye alimahadiyin àwọn olùmọ̀nà àwọn afáàní abubakar umar usman àti ali ní àwọn àrólé náà. àwọn àròlé náà nìyẹn àwọn arọṣidin àwọn olóye alimahadiyin àwọn olùmọ̀nà tọ́lọ̀ ti fi wọ́n mọ̀nà torí pàdé bíi ti mọ̀ pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́run ti yanjú ọ̀rọ̀ wọn pé wọn ò lè jáná pọ̀rọ̀ wọn ò lè jáná mọ́ wọn ò sì ní wáá yí ní tóun bá ń ṣe wọn ò ní yí padà lẹ́yìn wọn wa-adụ wa ihe a bi na wa adze zụ ka leemapɛ sụnụ alị ka esi afalaghị ka esi afalaghị ka ese na mbafee bɛ ebwoba na ebizifu ebe oyi ba se di sụnụ amụ o ni wa adụ wa ihe a bi na wa adze zụ eyi kọrọ ịka ị nị ka ị bi du mụ ọ rịkọta ọ bafọ ịfa ị sịara ị leeyi iwaju. torí eyín le yọ eyín kọrọ ẹkẹ ló ti fà á kò sí iṣẹ́ ẹran tó yọ eyín kọrọ ẹkẹ rí eyín tí yẹn bá fi kọ̀rọ̀ ẹ̀kẹ́ dìmú eyín nǹkan tí yẹn bá fi kọ̀rọ̀ ẹ̀kẹ́ dìmú nǹkan ọ̀yà àjàsẹ́nu ni ìyẹn ni pé ó di súnà nẹ́bí mu ní tèmú pé wọn ò gbọdọ rí ọgbà kú mú ẹ̀. wọn gbọ́dọ̀ rí ọyọ kúrò nínú súnà ànábì gbogbo ọ̀nà ló máa di àdísì mú ẹnìkan kan gbọ́dọ̀ gbàdísì kúrò lọ́wọ́ rẹ̀ ìròyìn tí ànábì fún bá ṣe dìrọ̀mọ́ súnà nù wa ìyáàkùn wa mùdàfáàtìlì umur ẹ lọ jìnnà sí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn táwọn èèyàn bá gbé kalẹ̀ fún ara wọn o èyí tó ga sí pé kò sínú súnà àmọ́ wọ́n gbé kalẹ̀ wọ́n sọ dẹ̀sìn bíi mòlídìí ànẹ́bì kò sínú súnà àwọn kan náà gbé kalẹ̀ bẹ́ẹ̀ bíi ṣíṣe wàsífà àwọn tìjàníyà àwọn kọ̀dìríyà kò sí nínú ẹ̀sìn bẹ́ẹ̀ àwọn kan ni wọ́n gbé ìlànà yẹn kalẹ̀ wọ́n sì fún lóko ńgbò gásípà àwọn ẹni gbé nǹkan wọn kalẹ̀ àbúrò rí báwọn wọn ní níyà ó ti fi hàn pé àwọn kan ni wọ́n gbé tí ń tìjà níyà kalẹ̀ kì í ṣe súnà wọn ní àwọn kan ní gbé kalẹ̀ ní kan ní gbé kalẹ̀ gbogbo àwọn àgbékalẹ̀ wọ̀nyí fàyínà kúlà muhudathatin bid'ah nítorí gbogbo àwọn nǹkan tí wọ́n dálẹ̀ pátá yìí orúkọ rẹ̀ ní bídíà tí í ṣèdàkejì súnà ẹ̀rí báwọn ohun tánàbí mú wá òun ní súnà ohun táwọn míì bá dálẹ̀ lẹ́yìn rẹ̀ òun ní bídíà ló fi ga sí pé bídíà òun ní ọ́pọ́sìtì súnà by implication tọ́ ọ bá ti ṣe súnà bídíà ló kù tó máa ṣe ni mo sọ pé mọ̀tànra rẹ jẹ́ òní option is either sunna or bídíà kò sí option kẹta fún ọ kò sí option kẹta tó wà láàrin bí tá bá sọ pé òdodo kí ni ìdàkejì òdodo irọ́ ǹjẹ́ ọmọ ọ̀rọ̀ tó wà láàrin méjèèjì tó tún lè mú wá fún wa pé àrùn tọrọ ọba jòdodo tí ó sì jẹrọ ọyá fún wa ní kẹta ká gbọ́. ọ rí i pé ọ̀pàkàsọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni o ìdàkejì súnà bídíà ni kò sí kẹtẹ is either sunna or bidia.

ọwọ nítorí gbogbo tí wọn bá dálẹ pátá òun náà orúkọ ẹ ní kíni o bìdíà fa ìnàkúlà mọ̀dáfàtì bìdíà torí pé gbogbo tí wọn bá ti dálẹ pátá bìdíà ni ọkọ tí ó máa jẹ wa ìnàkúlà bìdíà ti ń dọ̀là la gbogbo bìdíà wàá rè o ìṣìnà ni o òfò ní fẹ́ni tó bá ń ṣe é rawahu ahmad fi musnadihi imam ahmad ńlọgbàwá o nínú musnadu rẹ̀ ẹ̀rí kanu látọ̀dọ̀ ẹni tó mú kùránì wá ẹni tó mú kùránì wá àbí àfa ẹ̀ ló mú kùránì wá ni ẹni tó mú kùránì wá ọ̀rọ̀ ẹnu tiẹ̀ ẹnu tó sọnù ọ̀wà nílò ó dùn bí díà ni àfi kó o lò ó ló fi jẹ́ onísúnà àdìsí mi tó rè wà ní Anas ibn Malik radiyallahu anhu látọ̀dọ̀ Anas ọmọ Malik kí àná yọ́nú sí yẹkùl ó sọ pé jaa thalathatu rohatin ila buyuti azziwajin nabiyyi sallallahu alayhi wa sallam àwọn èèyàn mẹ́ta kan wọ́n wá sí ilé àwọn ìyàwó òjíṣẹ́ ọlọ́run yasaluna ana ibadati nabiyyi sallallahu alayhi wa sallam wọ́n wá láti wá béèrè ìbéèrè nípa ìjọsìn anabiwa muhammad sallallahu alayhi wa sallam falama okubiru àmọ́ nígbà tí wọ́n sọ fún wọn tán pé báni bí ṣe máa ń kírun ni o mo sì máa ń ṣàlùwàlá rè o mo sì máa ń wẹ gẹ́nàbà nìyí o mo sì máa ń gbàwẹ̀ nìyí o nígbà tí wọ́n sọ àwọn èsì ìbéèrè wọn tán ka anahum takọluwa ọwọ́ àdàbí ẹni pé wọ́n wò pé eléyìí má sì kéré eléyìí kéré o sọ́wọ́n tá níbi ìsìn náà nì eléyìí kéré o ṣé eléyìí wá lè gbígbà wàlìjẹ́ náà báyìí. ka anahum takọluwa wọ́n fojú kọ̀lílù wò pé ah, ilé ìkéré bàbá wà áyìnà fakọ́ọ̀lù wọ́n tún wá sọ pé wà áyìnà nahanu mẹ́nà nàbí sallallahu alayhi wa sallam àti pé ibo làwọn tó wá wà sóbì sí ọlọ́run àkọ́kọ́ ntòun ṣe wọ́n fojú òpó kéré wọ́n tún wá tún kéré ara wọn náà pé ibo làwọn tó wá wà sóbì sí ọlọ́run kọ̀ọ̀dìgúfèrè aláhùnmá takọ́ dàmàmì ìdàmì ó ní ẹ̀ máa wò ó ànábì yìí o gbogbo tó ṣe síwájú kó tó dànábì ọlọ́run ọlọ́run ti forí ẹ̀ jìn o wà máa ta àkọ́ra ohun tó bá tó wáá jẹ́ bí àṣìṣe tó tún ṣe lẹ́yìn tó dé òjíṣẹ́ ọlọ́run tán ọlọ́run tún forí jìn o àwọn òṣìṣì rẹ̀ rí iyùn gbàǹtigbà o kọ́ọ́lá ahaduhum ọ̀kan nínú wọn bá sọ pé àmọ́ àná ní ti èmi o pẹ̀lú bọ́rọ̀ sí rí yìí o ní ti èmi o fàáyí ni o sọ́ọ̀lì láyìlá abadan ní tèmi o gbogbo òru mi pátá kò sóorun mọ́ náfìlà ní ìmọ̀ọ́yàn mo gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn kó pọ̀ kó lápẹẹrẹ káwọn yẹn mọ̀ pé yes mo sin ọlọ́run dáadáa èmi ò ní í sùn mọ́ lóru. Nafila ni ìmọ̀ yàn wàkọ́lá àfà ẹlòmíì ẹlòmíràn sọ pé àna súnmù dáhà gbogbo ọjọ́ ayé mi pátá ààwẹ̀ ní màfìgbà àlìjáná yìí mo gbọ́dọ̀ wọ̀ ni àlìjáná iṣẹ́ mo gbọ́dọ̀ wọ̀ gbogbo ọjọ́ ayé mi pátá ààwẹ̀ ní màfìgbà wàlà ó fi ti rù àní mi ò ní jọ̀sán láéláé má wàkọ́lá áhàr ẹnì kẹta òun sọ pé àná àtẹ́zìlú ànísà èmi èmi ò pa àwọn obìnrin tì ní o gbogbo ìyàwó tí mi lè mi nílé wọn dànù n sì nífẹ̀ẹ́ mi mọ̀ torí pé wọn ò ní jẹ́ ráyè sí ọlọ́run tí ọmọ ní nsùn tó lórí bẹ́ẹ̀dì kálíkà náà sì mẹ́wájú àlùjá náà nítorí àwọn asun tóbìnrin rárá o wọn ò ní jẹ́ ráàyè ṣe tọ́lọ́hún ilé wọn dànù ní ìsìn ní fẹ́yàwó fàlà àtàzáwájú abadan èyí ní fẹ́yàwó láíláí ẹ dákun kí ni ẹ fẹ́ ṣe wọ́n fẹ́ sin lọ́hùn àbí wọ́n á fẹ́ sin lọ́hùn yìí lọ́dọ̀ ara wọn wọ́n wá ń ja bátànì kì í ṣe kí wọ́n fẹ́ gbégún o rò dáadáa o kì í ṣe kí wọ́n fẹ́ bọ òru o rò dáadáa o gbogbo tí wọ́n làwọn fẹ́ẹ́ ṣe yìí inú ẹ̀sìn ló wà o àgbàwẹ̀ ni àrànà fìlà ni inú ẹ̀sìn wa ló wà o àbí ṣùgbọ́n bátànì tí wọ́n yà kalẹ̀ yìí ta ló fún wọn. ẹ ìròrí wọn ìròrí wọn ni o wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run gan-an wọ́n wá rí i pé ìfẹ́ táwọn níyì ah àfi káwọn ó sìn wọn wá jókòó nígbà tí wọn fẹ́ sáyìn ní ara rẹ̀ tó fẹ́ kọ́ ẹ jẹ́ kí pálọ̀ wà ń bí ẹ jẹ́ kí kíṣìn wà ń bí ẹ jẹ́ kí ẹnu géètì wà ń bí làwọn náà wá jókòó wọn wá yaba ta ní bí wọn ṣe sin Ọlọ́run wọn ti sọ tòdì sí Ọlọ́run fún wọn ojú wo ni wọn èwo ojú bẹntì wọn fojú bẹntì wo èyí táwọn ẹbí máa ṣe kó fojú bẹ́ńtì wò fẹ́kẹ́ gbáàrin yìí dáadáa o tó fi mọ̀ pé tábà nìyẹn ṣe bídíà kì í ṣe pé ńgbọ̀n bá tó gbẹ́bọ lórí ìtàn tiẹ̀ tó ta o tábà nìyẹn ṣe bídíà kì í ṣe pé kò ní máa kírun kò ní máa gbàwẹ́ o àwọn eléyìí ìrún náà fẹ́ máa kí o tí wọn ò ní sùn lóru mọ́ wọn làwọn fẹ́ máa gba àwẹ̀ tí wọn ò ní jẹ lọ́sàn-án rárá má. ẹ wá gbọ́ nǹkan tó wá ṣẹlẹ̀ sí wọn. fajaha rasulullah sallallahu alayhi wa sallam ilayhim anabi wa dé bá wọn. antum alladhina qulitum kadha wa kadha ẹ̀yin lẹ báyìí lẹ báyìí ìwọ ló ní sùn lóru mọ́ fúlàní ọ. <laughs> ìwọ náà ò ní jẹ náà sàn mọ́ kìkì àwẹ̀ ni ọ́ ìwọ náà ti ẹ̀fẹ̀ kan léyàwó ẹ̀dá gbó oṣù nífẹ̀ mi mà kó o lè wá ráàyè takú sí mọ́sálásí kó wá di kùsùsù àbí ni ó di àbí kí ni wọ́n pera wọn ọ whole life ọ wà whole life inshallah ọ wà di whole life àánú mọ́sálásí ó léyàwó dánù wọn ní fẹ́ kankan mọ́ àwọn àdúgbò kan mọ́ṣáláṣí pé ah àlìjáná iṣẹ́ àfi ká takú sí mọ́ṣáláṣí lọ́rùn ká má ṣe kankan míì mọ́ ha anabi ni ama wàláì àmọ́ o mo fi aláwọ̀ búra o inni la akhashakum lillahi èmi yìí ni mo bẹ̀rù ọlọ́run ju gbogbo yín lọ wa àtìkọ́ọ̀kùn láhùn àlémisẹ́ ó ní mo páyà ọlọ́run ju gbogbo yín lọ ẹ̀yin lẹ́ẹ̀ fẹ́ páyà ọlọ́run lẹ́ẹ̀ fi sọ gbogbo tẹ́ ń sọ yìí o ẹ fẹ́ fi ẹ fẹ́ púùfù pé ẹ fẹ́ bẹ̀rù ọlọ́run gbogbo tẹ́ ń wí yìí o bẹ́ẹ̀ ṣe wá ń sọ yìí ẹ lè tó mi èmi lọ̀gá yín kẹ́kọ́kọ́ lọ mọ àwọn ara yín náà ẹni bí mo ṣe wá jẹ́ ọ̀gá yín nínú ìpáyà ọlọ́run nínú ìbẹ̀rù ọlọ́run làákìnì àsùnmù mo kú máa ń gbàwẹ̀ wọ́n ó fùtìrù mo sì máa ń jọ̀sán ọlọ́gọ́ tí mo máa ń gbàwẹ̀ ọlọ́gọ́ tí mi è gbàwẹ̀ wà ùsọ̀lì wà á kùdù mo máa ń yan náà fìlà mo sì máa ń sùn èèyàn náà fìlà nú ooru màá sì tún màá tún sùn wọ àtàzáwájú nìṣà bẹ́ẹ̀ ni mo sì ń fẹ́yàwó kí wàá lè gbé tẹ̀gbìn ẹ lè dọ̀gà mọ́ mi lọ́wọ́ ẹni èmi lọ̀gá gbogbo yín ìwà àjọ̀gá òun kò ní kí n má sùn lóru ìjọ̀gá yìí kò ní kí n má jẹun lọ́sàn ìjọ̀gá yìí nínú bẹ̀rù ọlọ́run kò ní kí n má fẹ́yàwó. èèwà ti rí kẹ́yìn lẹ́yìn ò ní sùnmọ́ torí kẹ́yìn lè wà lìjẹ́ náà ẹ wá máa gbọ́ wò fàmọ́rọ́gìbà ansunnati ẹ ń bá ní súnà mi òun ọ̀pátì ni ẹ ń bá lóhùn ní lo súnà mi kò ní fàmọ́rọ́gìbà anil Qur'an kò ní ẹ bá pa Qur'an tì ẹ ń bá ní lo súnà mi fàlẹ́ ìsàmì nìyí. kò sí lójú ọ̀nà tèmi mọ́ o ó ti ní ojú ọ̀nà míì tó ń tọ̀ nìyẹn o kì í ṣe bídíà ẹ̀ ń bá ti sọ pé fàmọ́rọ́gìdá àǹsùnàtì ẹ̀ ń bá ti pa súnà mi tì fàlẹ́yìísà mi nì í kò sí lójú ọ̀nà tèmi mọ́ báwọn ẹni ṣe ọ̀rá kú kú nu tí wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run pé aaa àṣé bá a bá láà fẹ́ kírun súnà láàlò tá a bá láà fẹ́ gbàwẹ̀ súnà láàlò ìwọ́n tó ń gbàwẹ̀ ṣàfáwù tiẹ̀ ti bọ́ àwẹ̀ ṣàfáwù àwẹ̀ aláago mẹ́rin àbáago márùn tiẹ̀ ti bọ́ òun fìyà jẹra rẹ ni fàmáràn gébà à ń súnà tí falẹ̀ ìsàmì ni kò sáwẹ̀ tánẹ́bì ni a gbà tó ní a ṣínú bífọ̀ kóòrùn tó wọ̀. Awe èṣù awe èṣù kan tí ń pè ní ṣàfáàwù ni wọ́n ń gbà òun fìyà jẹra rẹ̀ ni àwẹ̀ àlìjẹ̀nù ló ń gbà. rọ̀wáhu alibukhari àdìsí yìí bukhari ló gbà wá ẹ̀ tó wá ń sọ pé ànábì òní náà òun kílẹ̀ tó fẹ́ kó tó wí pẹ̀lú tá a kà á lẹ́yìn kílẹ̀ tó fẹ́ kó tó sọ. wàbí hàdá. So yàtàdìhù yàtàdìhù anàlọ́ha azawajalla kọ̀dí awha lìnàbí yìí alukur'an wa sunna pẹ̀lú tá a sọ lẹ́yìn yọ wàá hàn kedere wípé dájúdájú Allah subhanahu wa ta'ala ó ti fi ìmísí alukur'ani àti sunna ó ti fi ránṣẹ́ sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìtàn pé ń súná o àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá gẹ́gẹ́ bí kùránì náà ṣe wá látọ̀dọ̀ ọlọ́run ṣe bí kùránì sọ pé wà máa yá ń tì kù á á wà ànábì ò ní fi ìfẹ́ ẹnu sọ̀rọ̀ in huwa illa wahayun yuha bí kò ṣe ìmísí tá a fi ránṣẹ́ sí ìmísí wa ní first phase second phase first type second type first type ìmísí yẹn oní Quran second type ìmísí yẹn oní àdìsí ìwọ náà wò ó tí èyí bá ṣe mí sí Ọlọ́run tọ́lọ́ fi ránṣẹ́ sí ànábì ọ̀dà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ núwèé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ núwèé so níta fẹ́ fi ilẹ̀ ńbẹ̀ ni pé kùránì àti àdíìsì ìmísí méjèèjì látọ̀dọ̀ ọlọ́run ìmísí orin méjèèjì láti ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n gírèdì rẹ̀ àbí ipò rẹ̀ tọ́lọ̀ ń gbé sí àti irú àwòrán tí ó wà lára rẹ̀ ni pé ó ṣe kùránì ní tíra tìláwà ó ṣe kùránì ní tíra kíni o tìláwà tá a fi máa kírun. ó wá ṣe àdíìsì ní tírà míì lọ́tọ̀ fún ìjọ ànẹ́bì tá a fi lè rírun yẹn kí bó sì yẹ ká kì í kì í ṣe ìfẹ́ inú ànẹ́bì oní sùjúdù bàdí àbí sùjúdù kọ̀bùlì kì í ṣe ìfẹ́ inú ànẹ́bì ọlọ́run gan sọ náà yà mí pé ìwọ́dọ̀ ọ̀dà ìgbàgbọ́ mọ̀ tẹ́lẹ̀ ọ̀ mẹ́ni tì í kì í ṣe ìfẹ́ inú ànábì ní gbogbo nǹkan tá ń pè súnà yẹn ọgbọ́n àtòyé yẹn látọ̀dọ̀ ọlọ́run ló ti sọ̀kalẹ̀ wá àmọ́ ẹ wò ó tí wọ́n bá ní ìyàn ṣepo fàpẹ̀rẹ̀ epo àwọn tí máa ṣepo wọ́n sọ pé àwọn rí epo lọ́tọ̀ wọ́n tún wá mú púrọ́tì míì jáde. ikete! wọ́n tún wá mú jáde lọ́tọ̀ pekan lepo pè kan lépo àmọ́ pè si ní ìkẹtẹ́ méjèèjì sì nìyí kan náà ní sọ́ọ̀sì méjèèjì alukur'an àti sunna sọ́ọ̀sì méjèèjì ọ̀dọ̀ Allah ló ti wá ẹ wo sàbẹ̀ kanjọ kan hmm. Allahu Akbar tí n bá ní gbogbo ohun tí mo mọ̀ lórí ọ̀rọ̀ yìí ní nǹkan ọ̀nù ìwé ni. ìbága tó báyìí so tí bá ti máa ń wá sí mi lọ́pọlọ nǹkan máa mú wọ̀ wọ́n lọ sí ojú ogun kó lè mọ̀ pé súnà yìí ọwọ́ látọ̀dọ̀ ọlọ́run ni tọ́wọ́ àtẹnu ànábì jáde kùránì ọwọ́ látọ̀dọ̀ ọlọ́run tó tẹnu jìbìrìlù jáde fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wà lójú ogun jọ kan ànábì wa sọ fáwọn sọ abá rẹ̀ wípé ẹja dúró síbi ibi ni ẹja dúró si. Salman Farisi ọ̀kan náà wọn sọ̀hábà ni ó ní wòjì sí ọlọ́run ó ní tó sọ yìí pé ká dúró síbi ó jẹ́ ìrònú kan gẹ́gẹ́ bí ìrònú tiwa látọ̀dọ̀ ara rẹ ni àbò jẹ́ ìmísí tí ọlọ́run fi ránṣẹ́ sí ọ ó sì dá Kùránì mọ̀nà tọ̀ pé tọ́lọ́run bá fẹ́ sọ Kùránì kalẹ̀ fún ó ní bá rẹ̀ rí àmọ́ ń gbàtà níbi sọ̀rọ̀ yìí fún wọn wọ́n wá bà níbi léèrè pé owó òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ ìrònú tí ọmọ ènìyàn lásán ló sọ ni àbí wahayun minallah ṣẹpẹ́ àmọ̀sábẹ́ ti wọ́n mọ ti ń jẹ́ súnà dáadáa wọ́n sì mọ̀ gbà tánàbì máa ń sọ̀rọ̀ tó dá sí pé tí ó jẹ́ irú ọ̀rọ̀ táwa náà máa sọ wọ́n mọ̀ lọ́tọ̀ ìtumapẹ̀rẹ̀ mi wà lórí ẹ̀ anabi ni lẹ́sà bí wàhálì bal rahayu mi ni kèsì wáyé o mo kàn rò ni pe ẹja dúró sí ibà yìí ah, eh, ó ń torí pé ìní fẹ́ kí n kọ lọ́wọ́ látara rẹ tọ́ba dá sí pé wáyé ni ibi tá a dùn sínú bọ̀ ńgbò tí wàá sọ ní k'ese kèsì wáyé ànábì ẹ̀ má jẹ́ síbi èmi náà ní ráàyù míì. ìgbà fún ẹlẹ́rìí rẹ̀ ẹ má jà dúró síbí sẹ́ni ibi tá a fẹ́ dúró sí ó jìnnà sí omi ó jìnnà sí omi nílùú wa tá a bá ń jagun nínú tá a mọ̀ location tá a kọ́kọ́ mọ̀ fẹ́ mú ní ibi tómi bá wà torí pé òǹgbẹ́ lè pààyàn ṣáájú kọ́tà tó pààyàn ẹ̀jẹ̀ amúsáìdì ibi tómi wà káwọn ọ̀tá kí àwọn ọ̀tá tó dé àdébí sọ pé ọlọ́wọ́ san lẹ́sàn-án rẹ̀ ọ̀ya ẹja mùfò lọ síbẹ̀ ìyóò dé ní ẹ̀rí mi túrẹ̀ nínú àdìsí muslim nílé ìwà ànẹ́bí lọ́jọ́ kan oríṣi àbẹ́ẹ̀kan ti ń cross plant wọ́n ń mú akọ dàbínú àti abo dàbínú ó ń lọ ọ̀pọ̀ ó ń lọ. <laughs> ànẹ́bí èsì ìsàgbẹ̀ ọlọ́run ò sì rán sáwọn àgbẹ̀ nìkan gbogbo ayé lọ́lọ́run rán sí. Si anabi wa rí torí oko rẹ̀ ló wá ní ya fulani lágbájá èyí ti ṣe tó fi ń lọ méjèèjì papọ̀ ó ṣe máa ń táwọn gbẹ̀ǹkọ̀ kan ó ṣe wá ń tún lọ papọ̀ ènìyàn bá lérò pé ìmísítọ́lọ́ fún ànábì ló fi sọ̀rọ̀ kò mọ̀ pé ànábì taari ẹ̀ sí ni nínú ọ̀rọ̀ tara tiẹ̀ lọ́tọ̀ tí è ṣe wáàyí pé bẹ́ẹ̀ ṣe máa dákò ló ń take for granted ọba azum ọ̀rọ̀ sí àdìsí lọ́ba si bẹ̀rẹ̀ sí í ṣe bẹ́ẹ̀ lọ nígbà tí ọdún parí nǹkan oko rẹ̀ ọba dáa kò yọ bó ṣe yẹ kó yọ bó ṣe wá bà níbí nu ó ní mo gé sí ọlọ́run ó ní mo mọ̀ pé ìparọ́ ntọ́ máa ń bá sì sọ fún ọ òdodo ni.